والسلام على رسول رب العالمين نبينا محمد صلى الله عليه وسلم, عليه وسلم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا يبقى في أدوك الحمد لله ẹtọrọ ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run orí ajẹ́njẹta rẹ̀ kó lọ máa bá anábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní tẹ̀síwájú àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run nínú al al-Karim suratu Yusuf aya 58 bẹ̀rẹ̀ ni a ti máa tẹ̀síwájú. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاء إخوة يوسف فدخلوا عليه فعرفهم وهم له منكرون ولما جهزهم بجهازهم قال ائتوني بأخ لكم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين قراءتما القرآن بلور قال الرحمن أباتوك بوالي الرحيم ọba tó ṣe wípé odò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ní mọ̀ ń kẹ́ tó bá di alkiyama abẹ́ ọlọ́run kó ṣe èmi àti ẹ lọ́kan nínú ẹni tí ó kẹ́ níjọ náà ọlọ́run ọba ni wọ́n já ìkwọ́tù Yusuf wọ́n já ìkwọ́tù Yusuf ìgbà tí ọlọ́run ti ṣàlàyé fún wa ọ̀nà tí ànábì Yusuf aleyhisalatu wasalam tó fi nípò ní arúgbó mẹ́sọ̀ tí wọ́n fi yàn án lálàmójútó àgbà fọ́rọ̀ ajé ó wá ń lọ bẹ́ẹ̀ wọ́n ti ní ilé ẹ̀kọ́ oúnjẹ sí táwọn ènìyàn wá ń ra oúnjẹ nílẹ̀ Misra gbogbo òlú, ọ̀dádá ìyẹn mú kò síbi kan tó ń jẹ́ kù lérílẹ̀ tó jùlẹ̀ Misra àwọn bàbá wa wọ́n nílẹ̀ mọ́sàrì gbogbo ayé wa ń lọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí bí yẹn ṣe ja gbogbo ìlú ó ilẹ̀ Sham ilẹ̀ Sham yìí ibẹ̀ ni anabi Yakub alayhi salatu wassalam àtàwọn ọmọ rẹ̀ mọ́kọ̀ọ̀kànlá tó kù torí pé Yusuf ló kún wọn tí wọ́n fi dé méjìlá ibẹ̀ ni wọ́n wà ilẹ̀ Sham ọ̀dá ìyàn ó débẹ̀ náà àwọn náà wá gbọ́ wípé bẹ́yẹn bá ló lọ bẹ́ẹ̀ gbin nǹkan òkú níwù bó bá sì wù kò ní so ibi kan tó kù gbogbo ẹni tó bá fẹ́ jẹun òun náà ni kó lọ sílẹ̀ Misra tó bá ti mówó lọ́wọ́ yóò lọ ra oúnjẹ níbẹ̀ jẹ̀mọ́ ẹ wo bọ́ọ̀rọ̀ ajé ilẹ̀ Misra bí ó ṣe ga lọ́dún náà àwọn ti lóúnjẹ ẹ̀yin ọmọ mówó wá wọn mọ̀ ta èyí tí wọ́n ń jẹ ọ̀tọ̀ èyí tí wọ́n ń tà ọ̀tọ̀ òun ló wá jẹ́ alámòójútó àgbà fún gbogbo ètò ọrọ̀ ajé gbogbo ẹni tí ó bá ra nǹkan gbogbo àwọn ìlú tí wọ́n ń wá àwọn èèyàn tí wọ́n ń wá ń rajà wọ́n gba ọ́fíìsì Yusuf kọjá nínú àwọn tó wá ọ̀kan ní àwọn ẹ̀gbọ́n anabi Yusuf ọlọ́run ọba ni wà já ikhwatu Yusuf wà já ikhwatu Yusuf tàdédé ni àwọn ọmọ ẹ̀yà Yusuf àwọn ọmọ bábẹ́ làwọn náà bá wá sílẹ̀ Misra pẹ̀lú àníyàn pé àwọn náà wá ra oúnjẹ ọ̀dá ti dá ìyẹn ti mú nílùú wọn àwọn náà bá wá sílẹ̀ Misra. Fàdákọ̀lù aléyìí. Àwọn náà bá wọnú létọ̀ Yúsùfù lọ torí gbogbo ẹni tí ó bá rajà yóò ti wá ju Yusuf kílẹ̀ fẹ́ rà irú oúnjẹ wo ni Yusuf ni ó ṣètò bí wọ́n ṣe wọn oúnjẹ tán fẹ́ rà kóńgò mélòó èló lẹ mú lọ́wọ́ ẹnìkan ò ní mọ̀dé ọ́fíìsì Yusuf lọ́nà wọn bá sọ fàdákọ̀lù alẹ́ yìí tí lábá ní fàdákọ̀lù alẹ́ yìí ayé wàjádàwó téèyàn bá wọlé téèyàn bá yẹn lé wọn ò ní dákọ̀lù alẹ́ yìí. Fàdákọlú aléyìn. Fàdákọlú aléyìn. Wọ́n wọlé tọ Yúsùfù lọ́fíìsì ẹ̀. Kílẹ̀ wá wá, àwárò ń jẹ ni. Fàárọ̀ fàhùn. Bánẹ́bí Yúsùfù ṣe rí wọn báyìí, ó ti mọ̀ wọ́n. Fàárọ̀ fàhùn. Fàárọ̀ fàhùn. Ọmọdé àmọ̀dágbàmọ̀. Àgbálẹ̀ mọ̀ ọmọdé mọ̀. Ṣùgbọ́n ọmọdé yóò mọ̀ ló fi jẹ́ wípé ká ṣe dáadáa àtọmọdé àtàgbàlagbà ká ṣe dáadáa ká má sọ wípé ọmọ èké lẹ́nìkan ká wá máa pòwe wípé kò sí ní tá à ń fàgbà á ṣe ju ká fi yan ọmọdé jẹ lọ kó lè ọmọ yẹn náà nígbàgbé gbogbo àtàjọkọ̀ yìí àwọn àgbà tí wọ́n yàn wá jẹ rí àgbàgbé àwọn ó ti gbàgbé ṣùgbọ́n àwọn ọmọ rántí ìgbà táwọn wọ̀nyí wọlé fọ́ọ̀rọ̀fà hún anẹ́bì Yusuf ọdá wọn mọ̀ pé àwọn ẹ̀gbọ́n wọn rẹ̀ ṣùgbọ́n wọn ò mọ̀ pé Yusuf ni mọ́ wàhùn láhùn mùnkìrú wàhùn mùnkìrú nàlá àwọn ò dá Yusuf mọ̀ mọ́ látara nẹ́kìrà má sọ pé wọ́n takò ó munkirun àìdídù lẹ́màrífà wà ó múlá ó munkirun àwọn wò ó mọ ẹni yìí kọjọ ẹni tán mọ̀ àmọ́ Yusuf bí wọ́n ṣe wọlé òun ti dá wọn mà wà òun ànábì Yusuf mọ̀ wá gbogbo wọn pátá ẹ̀gbọ́n mi lágbájá rẹ̀ ẹ̀gbọ́n mi tàmádọ́ kí sì ló fà á. ìgbà tí wọ́n gbé Yusuf tí wọ́n sọ ọ́nù kàga wọ́n ká náà sọ̀bìyà ọmọ èké ni anabi Yusuf ń gbàgbà ó kéré bẹ́ẹ̀ bá sì ti ń dàgbà èèyàn ni èyí padà mọ́ ṣùgbọ́jú ọmọ èké ó lè padà yí padà ọmọ èké tí ò nínú gbọ̀n ó ti lè nínú gbọ̀n ṣùgbọ́n gbà kò sí tí ó dàgbà lára rẹ ọwọ́ rẹ̀ ò lè gùn sí mọ́ ò lè ga sí mọ́ àtọ́bà tó mọ́ kúrú sí ó rọrùn fọmọdé kó tètè dágbà mọ̀ ju kágbà kó dọ́mọdé mọ̀ lóbìjọ́ wípé látàkìrọ̀ nasọ̀gírọ̀ في مخاصمة لا تكرن صغيرا في مخاصمة ilà ìbáwò dọ́tà tún jí mí mú kọ́lá tẹ́lá sádì. إن البعوضة تدمي مقلة البدي لا تعكرن صغيرا ما تفوز كل يوم دي Mọ́mọ́ pòwó wípé kò sí ń tá ń fàgbà ṣe bí i ṣe ká fi yan ọmọdé jẹ, má sọ bẹ́ẹ̀. Yàrá kí ó lọ́sọ bí ọ̀rùn bí mo bá sọmọ tí Pàápàá jùlọ níta kò sí iná líbà ọ̀n dọ́tà ìtúnṣe. المجرمين مطلة الأسد إلا البعوضة تدني مطلة الأسد bẹ́ẹ̀ sì ni bí ẹ̀fọn ṣe mọ yẹn ó lè gbẹ̀jẹ̀ lójú kìnìún wọn ẹ̀fọn bó ṣe rí wọn yóò gba ẹ̀jẹ̀ lójú kìnìún. لتظلمن إذا ما كنت مقتدرا لا تظلمن إذا ما كنت مقتدرا والظلم يرجو عقباه إلى الندم والظلم يرجو عقباه إلى الندم فظلم يرجع عقباه إلى الندم أفي إجابة má fi ṣàbòsí fọmọ èké ìdáàmà kùntà mógúntà nira ó rí wípé ó lágbára jùlọ ó dàgbà jùlọ. wàbúrì mú yàrá ojú ìhòòhò kó bá òun ìlànà dàmí. Fábùlmú yàrù jí òkú bá wó ìlànà dámì. Fábùlmú yàrù jí òkú bá wó ìlànà dámì. Fábùlmú yàrù òkú bá wó ìlànà dámì. Ẹnìkan onígbàbò sí fọ́mọdé yóò padà kábàámọ̀ rẹ̀ tó bá dọjọ́ wájú. Torípọ̀ ọmọdé yóò nígbàgbé. ọ̀rọ̀ wa kàn ọ̀rọ̀ wípé gbogbo tọ́lọ̀ ní àjẹ́ apàdà jẹ́ ẹ̀yin wà nípò kẹràn wá lọ́wọ́ ẹgbẹ́sẹ̀ nígbà náà ẹlòmíín bẹ wọn ní kó kàn bọ lásán yóò lọ stein ṣùgbọ́n ń bá ní kó dé ó padà débẹ̀ débẹ̀ tán ó máa rántí ẹni báyìí ní tó ṣe ọlọ́run jẹ́ ká mú ọlọ́run ọba ní fa àrọ̀fàhún fàdákàlù àléyìn fa àrọ̀fàhún. fàdákàlù àléyìn fa àrọ̀fàhún. ìgbà tí wọ́n wọlé tọ̀ ànábì Yusuf fà lójú ẹsẹ̀. àrọ̀fàhún ó ma gbogbo wọn tó kọ tó kọ gbogbo wọn ló dámà. wàhùn làhùn mọ̀ kìrù. àbáwọn àwọn ò dá Yúsùfù mọ̀mọ́ Yúsùfù ti dàgbà ó ti yí padà. وماما ولما جهزه بجهازهم قال ائتوني بأخ لكم من أبيكم ألا ترون أني أوفي الكيل وأنا خير المنزلين ولما جهزهم بجهازهم قال نبات نبي يوسف janhaza ó bá wọn ṣètò bijahazihim alimiro oúnjẹ tí wọ́n wá rà gbogbo bí wọ́n ṣe fẹ́ sí iye kóńgò tí wọ́n fẹ́ rà ó bá wọn ṣe ó pé pérépéré ó bá wọn di àpò wọn lẹ́nu gbogbo ẹ̀ gúnrégé. wàlámà jahazahum bí jahazihi. bàtà nàbí Yusuf tó jahaza wọn tó bá wọn ṣe gbogbo ètò wọn ó bá wọn ṣe ètò tò gbogbo ẹ̀ gúnrégé. kọ́lá tún ní ibi ákìlẹ̀kùn min àbíkún. àrẹ́bí Yusuf wá nítọ̀ ẹ̀ ṣe nǹkan kan fún mi bẹ́ẹ̀ ṣe ń lọ yìí bẹ́ẹ̀ bá ti rajà tán bẹ́ẹ̀ bá ń lọ bẹ́ẹ̀ bá délé bẹ́ẹ̀ bá tó fẹ́ padà nígbà míì. Kọ́lá tó ní ibi àkílẹ̀kún mi àbíkún. Ó ní ẹlọ́mọ ẹ̀yá kékeré kan tí ó tẹ̀lé yín wá wọn níbẹ̀. Ó ní wàá ṣe nǹkan kan fún mi. Tó ní ibi àkílẹ̀kún mi àbíkún. Ẹ bá mi mú ọmọ ẹ̀yà yín èyí tó kù lé ẹ̀bà mi mú wá tóun èso ọmọ ìyá yín ṣùgbọ́n mí ní àbíkún tó jọ́ ọmọ bàbá èyí ò sì làbúrò ànábì Yusuf. Allah anabi ni tẹ bá ti fẹ́ padà anabi yusuf tẹ bá ti fẹ́ padà wá nígbà míì ẹ bá ayé kọ́ọ̀l bá a da an àkbàrú ana lahu akhan min abi im ìgbà tó bí wọ́n léèrè ṣé ẹlọ́mọ ìyá ẹlọ́mọ bàbá wọ́n ní ni àwọn bàbá kan ẹ̀gbọ́n ọmọ bàbá yìí ọdẹ bá níbẹ̀ bá ti fẹ́ wá ara jà lérò míì ti ń bọ̀ ẹ mú lọ́wọ́ kẹjọ wá. aláàtọ̀rọ̀nà á ní ufil kéyì. anábì yusuf nígbèsè bẹ́ẹ̀ rí mi pé mo wọn ọjà yín pé pérépéré fún yín. aláàtọ̀rọ̀nà ní ufil kéyì. aláàtọ̀rọ̀nà sẹ́yìn náà rí mi. Àní dájúdájú èmi yóò zó. Rúbìl kéyí. Mo bá yín wọn òṣùwọ̀n ọjà yín ó pé pérépéré mi ò dínkù bó ti wulẹ̀ ọmọ ó yẹ kẹ́yìn náà ó trust mi. Ó yẹ kí ìdí mo fẹ́ kẹ́yìn náà ó ṣe fún mi. Ẹ bá mi mú àbúrò yín tó jọmọ bàbá yín. Bẹ̀ bá ti fẹ́ padà wá ẹ̀mù lẹ́yìn. Wa ana khairul munzilin. Ìyẹn nìkan kọ́ wa ana khairul munzilin. Wa ana khairul munzilin. Mo ti dá lẹ́ni gbààyàn lálejò. Alimunzilin ẹni tí èèyàn dé wá bá tọ́kì èèyàn balẹ̀ tí èèyàn ó fi làtò. Mo dáa púpọ̀ ní kí n gbààyàn lálejò bẹ́ẹ̀ pọ̀ jù báyìí lọ ẹ sábà ń bá àbúrò yín wá máa gbà yín lálejò máa ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́. ìlàmùtà tún níbi فلا كيل لكم عندي فلا كيل لكم عندي ولا تقربون Ànábì Yúsúfù ní nǹkan tẹ́mi ò fẹ́ onírọ́ ẹ ti sọ fún mi wípé ẹni ọmọ bàbá kan tó ń wà nílé bẹ́ẹ̀ bá wá ń padà bọ̀ lérò míì. Àìlàmtàtù níbi hì. Bẹ́ẹ̀ bá wá mú lọ́wọ́ kí n fojú rí báyìí. Tàlákẹ́ ìlànà kò mọ̀ ìndí. A jẹ́ wípé ẹ̀ ní ń tẹ́rà lọ́dọ̀ mi. Bẹ́ẹ̀ bá wá bẹ́ẹ̀ bá mú lẹ́yìn fún mi tajà fún yìí o. Irọ́ ni mi fẹ́ o. Ẹ ti fẹnu ara yín sọ pé ẹ tó tó mọ bàbá bẹ́ẹ̀ bá padà wá lérò míì. Fa ilẹ̀ mú ta tú ní ibi yìí. Tẹ́ bá lè mú lẹ́yìn wá bá mi kẹ jọjọ wá lérò míì tẹ́ bá fẹ́ wá rajà. Fọlá ìlànà kò mú ìndí. Ebi ò ní jẹ́ wọn oúnjẹ kankan fún yín, wọn ò ní ta oúnjẹ kankan fún yín. Wọ́lá àtàkọ̀rọ̀ bú. Ẹ má jẹ́ sopo láti súnmọ́lẹ̀ mísírà rárá wàlá taqrabuun arda Misr ẹ má súnmọ́ ilẹ̀ Misr tó kú tẹ́ ẹ bá wá tẹ́ ẹ bá ti mú àbúrò yín lọ́wọ́ àní tàǹkà fún ẹ wọ anábì Yusuf ọ̀pọ̀lọpọ̀ púpọ̀ èèyàn máa ń gbọ́n ni kò tí ì fi hàn wọ́n bó o bá ti di ibi tó ń lọ àwọn àgbàlagbà wọn láà máa rí i tá a bẹ̀ ká tó tutọ́ wọ́ kò sí ìrìn tó bẹ̀rẹ̀ kí lọ fẹ́ bẹ́ẹ̀ ní òtútù. Ànábì Yusuf alayhi salatu wa salam ó níbi tí ń lọ ṣùgbọ́n kò sí ìgbéjáde. Ó fẹ́ kí wọ́n mú ọmọ ìyá tiẹ̀ tí ìjọba bàbá tiwọn ó fẹ́ kí wọ́n mú wá ó wá fòfin dè wọ́n. Bẹ́ẹ̀ bá lè mú wá Wàlá kẹ́yìnlá lákùn mọ̀índí. Ẹ gbàgbé pẹ́rù oúnjẹ rà lọ́dọ̀ mi. Wàlá ṣàkọ̀rọ̀ fúnfún. Ẹ má sòpò pẹ́ ti ẹ̀sùn mọ́lẹ̀ mi síra ara àfikẹ́ mú lẹ́yìn. Kọ́ọ̀lù sanúrọ̀ wíjọ ànú àbá wa iná láfà ìlú. Kọ́ọ̀lù gbogbo wọn bá panu pọ̀, wọ́n ní ọmọ tó ní ká mú wáyìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ nítorí ọsọ òṣòro àti gbé kalẹ̀ fún bàbá wa níṣẹ́ torí pé amú ẹ̀gbọ́n rẹ̀ mú lọ náà ni ó padà wálé mọ́ eléyìí bàbá ò ní fẹ́ sílẹ̀ á sì jẹun ó sì ní tá a bá mú lẹ́yìn òun ní tó ń jẹ fún wa ọ̀rọ̀ wa pèsè jẹ́ wọ́n ní tó bá wá rí bẹ́ẹ̀. ṣànúrà wíjọ àánú àbá. gbogbo ọgbọ́n láàlò tá a tún fi tu bàbá rẹ̀ lójú. wà iná láfà ìlú. ìṣe wa ni a máa ń ṣe dáadáa. wà iná láfà ìlú. ìṣe wa ni a máa ń ṣe amabáṣe tu bàbá rẹ̀ lójú tí ó fi lè yọ̀ǹda rẹ̀ fún wa káwọ̀ ó mú lẹ́yìn. Wọ̀kọ́lá lè fi ti ní ìjálù bíbọ́ àtàhùn fi rí halihim. لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون. Ànábì Yusuf, alayhi salatu ó pé púpọ̀ lọ́pọ̀lọpọ̀. làákàyè pọ̀ òye pọ̀ ọgbọ́n pọ̀ ṣe mọ̀pọ́nà àkọ́kọ́ Yusuf kọ́kọ́ lò ò wípé tẹ bá ti ń bọ̀ ẹ mú àbúrò yín lọ́wọ́ ó wá rí wípé ó Yusuf si fẹ́ rí àbúrò rẹ̀ ó wá ní ọ̀nà owó mo lè gbà tí yóò fi lè dájú pé wọ́n mú lẹ́yìn ẹ lè ra nǹkan kan bí o bẹ́ẹ̀ bá mú lẹ́yìn. ó tún wá lo ọ̀nà kejì tí yóò fi lè jẹ́ pé túláàsì wọ́n padà wá ọ̀nà wo la nẹ́bí yusuf ló tún lò fún wọn. wàkọ́ọ́lá lífitiyaani ìjà àlùkò. ànẹ́bí yusuf wàkọ́ọ́lá lífitiyaani yìí àwọn boys tí wọ́n ń bá ṣiṣẹ́ níbi títa oúnjẹ torí pé yusuf ní oúnjẹ kọ́ ní oúnjẹ ọ̀gá lòun ọ̀yá àwọn ará bíi ti dé kóńgò mi àná fẹ́ ra ẹ̀wọ̀n fún wọn àwọn ilé ìfẹ́ ra ọgbọ̀n ẹ̀wọ̀n fún wọn àwọn ilé ìfẹ́ ra ọgọ́rùn-ún ẹ̀wọ̀n fún wọn. àwọn tí Yúsúfù ń lò yẹn àwọn ni fìtìyánu ẹ̀ àwọn boys tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀. wọ́n kọ́ lálẹ́ fìtìyà níhí. arábìnrin Yusuf wá sọ fáwọn ọmọdé ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀. ìjàlù bíbọ́ àtẹ̀hún fi rìhálìhì. arábìnrin Yusuf ní àwọn èèyàn tí wọ́n wáyìí àwọn ọmọ anabi yakub tí wọ́n ń ti yusuf anabi yusuf wá sọ fáwọn boys àwọn òṣìṣẹ́ tán ti ṣiṣẹ́ lábẹ́ ẹ bá ti wọn oúnjẹ tí wọ́n fẹ́ rà wọn bẹ́ẹ̀ bá ti wá gbowó wọn ẹran ẹ wọ ẹran owó yẹn ẹ tún ẹ má gbowó ẹ kówó ló fi ní jíjí alúhù bìdọ́ àtàwọn bìdọ́ à níbẹ̀ yẹn náà lówó tán mú wá tẹ́fẹ́ wá owó wọn padà fi rí àlìyé sínú àpò wọn ẹrù wọn ẹ̀dánwó wọn padà síbẹ̀. yàrá ha. bá a lè mà nígbà tí bá padà sílé. لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم Kí wọ́n bá lè mọ̀ nígbà tí wọ́n bá padà sọ́dọ̀ àwọn èèyàn wọn wípé àgbówó lọ́wọ́ wọn, a kàn fún wọn lọ́fẹ̀ẹ́ ni. La'allahum yarji'un. La'allahum yarji'un. Kẹ́ni wọ́n lè fà mọ́ páwọn ó tún padà wá. Jẹ́mọ́. ẹ wo làákàyè ẹnìkan wá rajà lọ́dọ̀ rẹ ọ̀rọ̀ nǹkan mẹ́rin òfin méjì tẹ̀lé jọ̀mọ́ àti bá tún bọ̀ lọ́la yóò bá rajà ń ní òtún wàrà ní ọ̀la ẹnìkan kò wa ní business strategy ti kọ́ wa àfi tá a bá gbàgbọ́ yóò Yusuf kan tán bá délé wọn mọ̀ wípé ẹni tó wá tajà tó tó báyìí fún wa tí ò gbowó lọ́wọ́ wa tá a sì tún ní bùkátà sírú ẹni bẹ́ẹ̀ sírú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lè béèrè nǹkan lọ́wọ́ wa káwọn náà mọ̀ fún yusuf lọ́wọ́ wa ẹ̀ má burú yín wa. àwọn alárúbáwá ní man sálàkàlì aminal isa ẹni bá dami síwájú ó tẹ̀lẹ̀ tútù ọ̀fẹ́ fẹ́ bẹ ọwọ́ máa ń lọ lé bàbá ọmọbìnrin lẹ́ẹ̀kọ̀ọ̀kan máa ń lọ bẹ̀ ọmọbìnrin tó sì fẹ́ fẹ́ ó sì láwọn àbúrò tó pọ̀ lọ́kùnrin bọ́ba ti ń bọ̀ ọkàn àwọn yìí àwọn yìí ẹ̀pẹ̀lẹ́ o ọ̀wọ́lé kóró nígbà bá tún lọ ẹ̀pẹ̀lẹ́ o ẹ̀pẹ̀lẹ́ o. aláwọn ìlọ́pọ̀ àti wáyé kódà bó lè kọ́ ra gúgúrú àpò bó bá ti ní ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbà ẹ̀yin ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbà múra ẹ̀yin lẹ́fà gbogbo oúnjẹ tán bá fi ṣe náà tún lábọ́. èèyàn máa fi nǹkan tó àwọn èèyàn náà kódà kí nǹkan yẹn nítumọ̀ bẹ̀tí wọ́n rí kó bọ́ bá ní jù báyìí lọ yóò ṣe. anábì yusuf aleyhi salatu wa salam torí ní anábì yusuf fẹ́ achieve kò gbọ́wọ́ gbogbo ọjà ẹ lọ́wọ́ ó ní kí wọ́n dá padà. وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحاله وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحاله Ànábì Yúsúfù ní ẹ dá owó wọn padà ó sọ fáwọn ọ̀dọ́ tí ń bá a ṣiṣẹ́ àwọn òṣìṣẹ́ ó ní gbogbo owó tí wọ́n mú wá tán fi wá rajà ẹ dá padà sínú ẹrù wọn ẹran mọ́ kí wọ́n lè gbé padà sílé. La'allahum ya'rifunaha. Kí wọ́n bá lè mọ̀ pá gbowó lọ́wọ́ wọn. Idha inqalabu ila ahlihim. Ìgbà tí wọ́n bá tẹ́rí padà dọ́dọ̀ àwọn ènìyàn wọn, wọ́n padà rí wípé gbogbo owó táwọn san náà la dá padà. La'allahum yarji'un. Gbogbo téèyàn bá wá ṣe ní máa ń ní tìtorí. Ìlà àtàlíìlì. ìtìtorí tànẹ́bí Yusuf fi ṣe bẹ́ẹ̀. لعله يرجعون لعلهم يرجعون kábàá lè tún padà wá kán sì lè má búrò wọn lọ́wọ́ náà. فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيس فأرسل معنا أخانا نختل وإنا له لحافظون فلما رجعوا إلى أبيهم فلما رجعوا إلى أبيهم ọlọ́run ọba ní bàtàwọn ọmọ bàbá Yusuf wọ́n jẹ wọn ò tí ì máa tó ẹrù gan wọ́n bá sọ fún bàbá wọn. ọ̀lúyà àbánà múni àmìnà ìkẹyìn. wọ́n ní rẹ̀ bàbá wa múni àmìnà ìkẹyìlù wọ́n ní mọ̀ ní wọn ò ní ìtajà fún wa máa. múni àmìnà ìkẹyìn. wọ́n mà ti sọ́dọ̀ èèwọ̀ fún wa pé wọn ò gbọ́dọ̀ mẹ́sẹ̀ wa nílẹ̀ mọ́sàrè mọ́ kílẹ̀ wa ṣe wọ́n là gbọ́dọ̀ wa mọ́ wọn bí wọ́n ń tó ń jẹ fún gbogbo èèyàn wọ́n ní òní ta fún wa mọ́. Fàrúsìl máa nà àkọ́nà. Ìta lè fi rí oúnjẹ rà tá a bá tún fẹ́ lọ ra oúnjẹ nígbà míì. Fàrúsìl máa nà àkọ́nà náà. Àyàfi kó yọ̀ǹda ọmọ ìyá wa tí sọmọ bàbá wa àbúrò Yusuf. Àyàfi kó yọ̀ǹda rẹ̀ fún wa. Àkìtàlì. Tí wọ́n bá tó rí ni wọ́n tó lè wọn oúnjẹ fún wa ní rírà. wà iná làwọn láàbìlún. wọ́n bàbá wa àfọkànbalẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní dàbí ti Yusuf وَإِنَّا لَهُ لَحَافِظُونَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ Dájúdájú àwa á mójútó, nǹkan ò ní ṣe jama alukur'an ó pé púpọ̀ ẹ wo ẹ̀kọ́ ọ̀rọ̀ sísọ ẹ̀kọ́ ọ̀rọ̀ sísọ odidi ìmọ̀kánni ìtọ́ba yẹ kéèyàn ó gbé síwájú nínú ọ̀rọ̀ béèyàn bá gbé sẹ́yìn ìtumọ̀ yóò lékún ìtọ́ba yẹ kéèyàn ó gbé sẹ́yìn béèyàn bá gbé síwájú ìtumọ̀ ò dọ́gba. تقديم الأهم، فالمهم، wọ́n rò pé báwo làwọn ti lè gbọ́rọ̀ yìí kalẹ̀ tí ó fi lè níwọ̀n níwájú bàbá wọn ẹ rí i pé wọn ò sọ wípé nígbà tá a fẹ́ ta wọ́n ní ká má burú àwa o tá a bá wa mú wa wọn ò ní tajà fún wa bọ́sẹ̀ kọ́ nìyẹn wọn ò ní tajà fún wa náà ti síwájú. wọ́n ti gbà pé yóò lè lára bàbá wọn ẹ kí láwọn máa jẹ ni wọ́n fi sọ wípé kọ́ọ̀lù. kọ́ọ̀lù yá àbánà. wọ́n ní rẹ̀ bàbá wa. mo ní àmì nàlùkẹ́yìn. ìtàkùn ọ̀rọ̀ nìyẹn. lágbèjúwe. ó fẹ́ gbowó lọ́wọ́ ẹnìkan. àwa ni ẹ̀yin náà ni mo wá rí. wọ́n ní kí n gba ten thousand lọ́wọ́ yín pé adẹ̀mídìí ẹ̀ urgently tá a bá tètè rí wàhálà lédè ẹni yóò nílò wàhálà wo ṣùgbọ́n wàhálà ti ṣẹlẹ̀ o kí ló dé àní wàhálà ti ṣẹlẹ̀ nítorí dínà rẹ̀ báyìí ten thousand làwọn báyìí ah, ọlọ́mọdé àríwá ten thousand jáde ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ anabi sallallahu الله عليه وسلم. أنا inna من البيان bayani la sihr ọ̀rọ̀ ń gbà mí ibi ìdánidé máa ń rí ọ̀rọ̀ tẹ́lómi sọ tí nǹkan kan jáde tẹ́lómi sọ mẹ́wàá jáde ẹ wo àwọn ọmọ anabi yakub. ọlù ya àbáná. ẹ wo quran ṣíṣe ń kọ́ wa lọ́rọ̀ ọ tí wọ́n bá lọ sọ pé wọ́n ní ká mú àbúrò yusuf bàbá láyé kò ní gbẹdọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n wàhálà ti dé o oúnjẹ ti tán o wọn là ń lo oúnjẹ mọ́ o à bóòrò ti jẹ́ níta fi lè oúnjẹ àkọ́dà fẹ́ mọ́ àbáni kúlẹ̀ múnẹ̀ àmì nàìjíríà. múnẹ̀ àmì nàìjíríà. فأرسل معنا أخانا نقتل wọ́n wọ́n ti wọ́n ti hánà wa فأرسل معنا أخانا. rẹ̀ bàbá wa yọ̀ǹda àbúrò نقتل. kó lè jẹ́ wípé ìgbà yẹn ni wọ́n tó lè wọn oúnjẹ fún wa bá fẹ́ rà. wa inna lahu lahafidhun. a ti fi dá wa bàbá wa lójú àfi dá ọ lójú nǹkan kan ò ní ṣe o má rò pé yóò rí bí ti Yusuf o á sọ á púpọ̀. qala hal amanukum alayhi illa kama amintukum ala akhihi min qabl. فالله خير حافظا وهو أرحم الراحمين قال النبي يعقوب tí í ṣe bàbá wọn sọ ọ̀rọ̀ yìí tán ó tóbi lẹ́mìí ẹ̀ tó fẹ́ mílẹ̀ ìlọ́lá yìí torí pa ànábì Yusuf ànábì Yakub àbúrò Yusuf kì í jó tẹ̀lé wọn lọ ẹ máa fẹ́ lọ oúnjẹ. ọwọ́ ni aláàmánukùn àlẹ́yìn. aláàmánukùn àlẹ́yìn. jẹ́yìn rò pé mo lè fọkàn balẹ̀ léyìn lérí lérí rẹ̀ níbí. ilà kama àmì tukùn àlà àfihì mi. bí bá tiẹ̀ yọ̀ǹda rẹ̀ fún yín bí mo ṣe ṣe lórí ọmọ ìyá rẹ̀ Yusuf tí mo bá yín gbàdéhùn. bẹ́ẹ̀ náà ní í ṣe báyìí gbàdéhùn lórí ilé tó bá wá kàráǹgídá pé ẹ mú lọ. Allahu khairun hafiza. ọwọ́ ọlọ́run ni mo kọ́rọ̀ tèmi lé ọlọ́run ọba ló dáa jù lẹ́ni tí sọ́yàn bí n bẹ pẹ̀lú mi ọlọ́run ni ó sọ bẹ́ẹ̀ sì mú lọ náà ọlọ́run ní sọ́yàn ẹ̀ lè dá sọ́. Wallahu khairun hafiza. ọlọ́run ọba ló lóore jù lọ lẹ́ni tó máa ń sọ ni. wa huwa arhamur rahimin. ló sì mọ̀ ní kẹ́jù gbogbo kẹ́nikẹ́ni lọ. walamma fatahu mata'ahu. orí eléyìí ni wọ́n wà wọ́n bá bẹ̀rẹ̀ sí ní tún ẹrù tí wọ́n lọ rà oúnjẹ tí wọ́n lọ rà wọ́n bẹ̀rẹ̀ sí ní tú kalẹ̀. walamma fatahu mata'ahum. ìgbàdá bẹ̀rẹ̀ sí ní tú ẹrù oúnjẹ tí wọ́n lọ rà wá. wajadu bida'atahum ruddat ilayhim. tàgédé ni wọ́n bá gbogbo owó táwọn fi rajà wọ́n rí pé wọ́n ti dá padà sínú ẹrù wọn. qalu ya abana. wọ́n bá wá ń sọ pé bàbá wa ẹ̀ wá wo ìmọ̀ta rí. bẹ́ẹ̀ هذه بضاعتنا ردت إلينا àwọn ò lérò wípé wọ́n tún lè dá owó wa padà fún wa a wálé àwọn ò pọ̀ lè rí bẹ́ẹ̀. wàhálà mi rù bẹ́ẹ̀ sì ni àlìmírọ́tù tí bá sọ pé àlìmírọ́tù ìtànpẹ̀ ní alìmírọ́tù òun náà ni máa yẹ jùmọ́ òwú alìsàn wọ̀yẹ dàkírò ò mìntọ́ àmì àwọnàwẹ̀ lìsàfà. àwọn oúnjẹ kan bẹ téèyàn máa kó pamọ́ tí ó gbẹ dáadáa téèyàn bá fẹ́ ìrìn àjò oṣù kan àbí jù bẹ́ẹ̀ téèyàn ó kó lọ́wọ́ tí ò ní bàjẹ́ irú oúnjẹ ẹni máa ń pè ní mírọ̀ lárúbá ló kọ fún ní ń pè ní mírọ̀tù kéèyàn wá kóró àwọn oúnjẹ bẹ́ẹ̀ jọ wọ́n wá mú fíìlì jáde látara rẹ̀ nàmírù mínàlì mírọ́tì oni wa namiru ahlana wa namiru ahlana bẹ́ẹ̀ sì ni níbi ayé najimau àtọ̀ àmà ayé najilibu àtọ̀ ama àsanwó bẹ́ẹ̀ sì ni a sì rí oúnjẹ kó wálé fáwọn ará lé wa wọ́n náà pàdù àkọ́ náà ilẹ̀ bàbá wa tí wọ́n bá lè ṣerú èyí fún wa irú ẹni tó ṣe yẹn kò gbúdọ̀ ní ká mú ọmọ ẹ̀yà wa wá ọmọ bàbá wa kámọ̀ tí wá lè mú lẹ́yìn ọlọ́mọṣẹ́ wá láláì mú rẹ̀. wọ́n náà pàdù àkọ́ náà ilẹ̀ bàbá wa tó bá lè yọ̀ǹda ọmọ bàbá wa tí Yusuf Amójútó Amójútó ma ìyá wa náà. wọ́n zàdù kéìlà bàyìn. tó bá wá rí bẹ́ẹ̀ ìgbà náà ẹ rí wípé ẹni tí ò gbowó bàbá tún wá mú àbúrò wa yìí lẹ́yìn lọ nàìjíríàdù yóò tún sàlékún àlékún oore kéìlà bàyìn. àwọn òṣùwọ̀n oúnjẹ tí wọ́n wọ̀n fún wa yóò wọ̀ ràkúnmí lọ́rùn. ràkúnmí ò ní lè rù. bàbá tó lè má búrò wa lọ́wọ́ wọ́n tún lè yìí tu bàbá wọn lójú ẹni tí àti má búrò lọ́wọ́ tó dáwó padà tábà lè má búrò wa lọ́wọ́ bàbá wa ah, yóò ṣe ìyáláyà ọ̀rẹ́ fún wa kódà ràkúnmí tá a gbé lọ kẹ́hìnlá báyìí ràkúnmí wọn ọ̀rọ̀ wọ̀ ní ẹrù oúnjẹ tí wọ́n dì fún wa. ونزداد كيل بعير ذلك كيل يسير ذلك kéyìn ó wá ṣe bẹ́ẹ̀ kó fún yàn ní nǹkan lọ́fẹ̀ẹ́ ìyẹn Yusuf àwọn òtúmọ̀ kẹ́ Yusuf kó wọn òṣùwọ̀n fún wa kó wọn lé tayọ àlà kẹ́yìn ló ń yẹ pé n tó rọrùn fún tó lè o ẹni tó ṣe adúrú eléyìí má lọ́wọ́ zalik ní táwọn rò lọ́kàn pé yóò ṣe fún wa yìí kẹ́yìn ló ń pé yóò wọn mi wa lọ́rùn yẹsírùn ala Yusuf nítorí ọrùn pátápátá tó lè ṣe ní òtẹ́ ẹ̀dá kan níbi tó wà à wọn ò mọ̀ kẹ́ Yusuf o ẹni tí ń tó ń jẹun èèyàn ńlá ni o tó bá ní ká má purọ́ wa tá a bá má purọ́ wa ń lọ yóò ṣe ìyàláyà dáadáa fún ọ wọ́n fi gbogbo èyún wọ́n fi tu bàbá wọn lójú. ọ̀làlà nùrù sílẹ̀ òun máa kún. bàbá wọn ní láéláé mi níyọ̀ǹda rẹ̀ fún yín. àtàtútù ni màá fi kàn من الله àyàfi bá mi gbé àdéhùn kájọ búra màá gbé àdéhùn pẹ̀lú yín àwa fọlọ́hún ṣẹlẹ́rì tí ó bá ti sí yẹn ẹ̀ wípé lan Lánúhóró sí láhùn máàkún. Bàbá wọn tí ṣe ànẹ́bì Yakub pé kò rọrùn kí n yọ̀ǹda rẹ̀ fún yín. Àtàtútù ni màá sí kọ̀mínà lọ́ọ̀. Ó dìgbà tẹ bá fi mí lọ́kàn balẹ̀ ẹ bá mi ṣàdéhùn pẹ̀lú ọlọ́run. Nàtà tún náà ní ibi yìí. Àdéhùn náà ní wípé bẹ́ẹ̀ ṣe mú lọ lálàáfíà náà lẹ́ẹ̀ṣẹ̀ bá mi dá padà wá bá mi ilé lálàáfíà. Ẹ ti ká gbé àdéhùn. Ilá ayéyúhà tọ́bi kún. Tí nǹkan bá wá ṣe, ilá tó bá fi lè mú nǹkan kan ṣe. Ayéyúhà tọ́bi kún. gbogbo yóò sì parun síbẹ̀. Ẹ já ṣàdéhùn. Ẹnì kankan kúrò wálé kọ́má dàbí ti Yusuf tẹ̀ wọ́n á mú aṣọ wálé ìkókò gbúdọ̀ kọ́ gbóyún náà jẹ́ Ìlà àyùhá tọ̀bí kún. Ìlà àyùhá tọ̀bí kún. Àdéhùn yẹn lẹ bá ti lè tẹ́rí sí ń yọ̀ǹda rẹ̀. Ìmọ̀kẹ́ mú padà wá bá mi láyọ̀ àtàláfíà. Tí nǹkan kan bá ti ṣe ìlà àyùhá tọ̀bí kún. Ìlà àyùhá tọ̀bí kún àyàfi kíparun kọ́rọ̀ kiriká yín náà gbogbo yín kẹkú bẹ̀ ẹni sọ́kò gbúdọ̀ wáyé bẹ́ẹ̀ bá ti gbà bẹ́ẹ̀. ọ̀làmà àtọ̀hún máa sì kọ̀ọ̀kan. bẹ́ẹ̀ sì ni gbogbo wọn náà bá nílẹ̀ bàbá wa àfọwọ́sádéwọ̀n àtọ́hù wọ́n gbà máa sì kọ̀ọ̀hún àdéhùn wọn náà wọ́n nílẹ̀ bàbá wa abọ́ gbé àdéhùn lórí ntòwí bí nǹkan kan bá ṣe áyà kú bẹ̀rẹ̀. Àgbà bẹ́ẹ̀. Kọ́lá lọ́gùn alámánàkùn ló wá kí yìí. Bàbá wọn níbẹ̀ ṣe sọ tẹ́lẹ̀ náà nìyẹn ọlọ́run ọba ni mo gbára lé. Dájúdájú ọlọ́n kọ́lá lọ́gùn alámánàkùn kí. Kọ́lá lọ́gùn alámánàkùn ló wá kí yìí. Bàbá wọn wá sọ wípé ọlọ́run ọba òun ni mo fi ṣe ẹlẹ́rìí wàkílù níbi ṣẹ̀híd lórí níta àjọ sọ yìí kọ́lọ́ ó jẹ́lẹ̀rìí láàrin èmi àti yín. wàkọ́lá ya bá ní. ìgbà tí wọ́n wá fẹ́ máa lọ tí wọ́n tún fẹ́ lọ ra oúnjẹ wa àbúrò Yusuf wọ́n lòun ní Bùnìyàmín Bùnìyàmín yọ̀ǹda rẹ̀ wa. tí bá ti sàdéhùn bàbá ti yọ̀ǹda rẹ̀ ìgbà tí wọ́n wá bọ́ sọ́nà tí wọ́n fẹ́ máa lọ ó wá pè wọ́n padà. wọ́n kọ́ làyà bá ní. ó ní ẹ̀jẹ̀ kí n ṣe wàsíyà fún yín ẹ̀jẹ̀ kí n ṣàsọtẹ́lẹ̀ fún yín. yá bà ní. ó ní mo pè yín ọmọ mi gbogbo yín àwọn gbogbo tí mo bí lọ́mọ náà lẹ́nu yìí. méjìlá nìyí mi rí Yusuf mọ́ okùn mọ́kànlá. gbogbo yín lẹ wá ń lẹ ọkùnrin sí ní gbogbo yín náà. látàdàkùlù mi bá bí wàhídì. bẹ́ẹ̀ bá wọ ilẹ̀ mísírà bẹ́ẹ̀ bá fẹ́ wọnú ààfin àbẹ́ẹ̀ fẹ́ wọ ibi ti fẹ́ rajà. لا تدخلوا من باب واحد لا تدخلوا من باب واحد gbogbo ẹ̀yin mọ́kọ̀ọ̀kànlá ẹ má gbẹnu ọ̀nà kan wọlé. وادخلوا من أبواب متفرقة. ẹ gbẹnu ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ wọlé ni bí wọ́n bá gbà bí kẹ́nìkejì mọ́ gbàbẹ̀ kó gbà bòmíì. ẹ má gbẹnu ọ̀nà kan wọlé ẹ gbẹnu ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ wọlé. wa ni ughni ankum minallahi min shay'. bó tilẹ̀ jẹ́ pé èyí tí mo sọ yìí kì ṣe pé mo rí ìmọ̀ kankan o èyí tí mo sọ yìí kò rọ̀ yín lọ́rọ̀ yóò ṣe o ṣùgbọ́n mo kàn bẹ́ẹ̀ kẹgbẹnu ọ̀nà kan wọlé ẹgbẹnu ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ wọlé torí pé wàá máa obìnrin á ń kún èyí tí mo sọ yìí mi lè fi rọ̀ yín lọ́rọ̀. mina Allahi mi ṣe yìí. níbi ìgbà tọ́lọ̀ ń bá mi yóò ṣe yín èyí tí mo sọ yẹn kò rọ̀ yín lọ́rọ̀ àfi kọ́lọ̀ ń kó bá mi sọ yín. inú ni hukumu illa lillah. mo ti pé àṣẹ bí gbogbo nǹkan ó ṣe rí ìdájọ́ ohun tí ó ṣẹlẹ̀ àti tí ó ní ṣẹlẹ̀ ọwọ́ ọlọ́run ọba ló wà. alẹ́ yìí tàwa kẹ́lùtù. lórí ìrìn àjò yín tẹ́ ń lọ yìí ọlọ́run ọba ni mo gbára lé. wà á lẹ́yìn ìfàlìyà tàwa kàlílmùtàwà kìlú. ọlọ́run ọba yìí nìkan sì ni gbogbo ẹni tó bá fẹ́ gbára lọ́lọ́run ni wọ́n máa gbára lé. ẹ wà ànábì Yakub àwọn àfáà ní ló dé tánàbí Yakub fi sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ pọ̀ lérí ṣùgbọ́n ibi táwọn àfọ onímọ̀ tí wọ́n yà sí púpọ̀ wọ́n ló sọ bẹ́ẹ̀ min ajili alayi nítorí ojú ubú ah, ẹnìkan náà ló bí owó ọmọ méjìlá ẹ ọmọ mọ́kànlá ẹ tí owó yín bá ń dà lọ́lẹ̀ kan pé ṣùgbọ́n ẹgbọ́n tó tọ̀ méjìlá bí mẹ́ta bí náà lẹ́ẹ̀fi rẹ lómi kọ́lọ́ máa sọ wa kó máa dáàbò rẹ̀ bò wá ńgbà wa ń lọ ibì kan àtìyá àtọmọ àti gbogbo fámìlì inú ọkọ̀ kan náà lẹ́kọ́ wa yín àbọ̀kọ̀ bá pé méjì mẹ́ta ìpínra yín ẹ̀yin ẹ̀yọ ẹ̀jókòó bí ẹ̀yin ẹ̀jókòó bí. èyí ò dín tọ́lọ̀ ń bá ní yóò ṣẹlẹ̀ kò dín lọ́wọ́ o àmọ́ èèyàn máa ń ní fìrọ́ sà bíṣọ ẹni bá ta ó dáa ní ọ̀dọ̀ wọ̀. wọ́n ní kí nìyẹn dánábì yakub tó fi ní ẹ má gbàbì kan wọlé. wàdíkùlù mi ní abẹ́wà bí mo ta fárípa. nítorí àwọn olójú bú ẹgbọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ wọlé odidi ọmọkùnrin mọ́kànlá gbogbo yín náà lẹ ti jáde kò sẹ́ni kankan lu ànábì yakub lọ́dún náà gbogbo yín bá lọ bá bá dìgbò lọ báyìí ó tàn ṣùgbọ́n tí a bá gbọ́ ọ̀nà kan tí nǹkan bá ṣe nìkan àwọn tó gbàgbọ́ míì wọ́n wálé ẹwà wà nẹ́bí ọlọ́run náà. wọ́n máa ń gún ní ààbò mi lọ́lọ́ ṣe ilé ìlúkùn ìlànà ìlànà àlẹ́ ìtawakkaltu. وعليه فليتوكل المتوكلون لما دخلوا من حيث أمرهم أبوهم ولما دخلوا من حيث أمرهم أبوهم فاتوجد إلى مصر bí bàbá wọn ṣe sọ gẹ́gẹ́ bí bàbá wọn ṣe pa wọ́n láṣẹ bẹ́ẹ̀. ma kana yughni anhum min Allahi min shay. ọlọ́run ní kò tilẹ̀ jẹ́ wípé ìgbọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn kò díṣe ọlọ́run bọ́lá ń bá bẹ́ẹ̀ kí gbogbo wọn ó parun ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń gbà náà ìwúwo ti parẹ́ kòdíṣọ́ ọlọ́wọ́ ọba lọ́wọ́. Illa hajatan fi nafsi Yaquba qadaha. Ẹnu wípé nǹkan yẹn kan sọ sí ànábì Yakubu lẹ́mí pé kó wí bẹ́ẹ̀. Ìgbà míì ẹ̀rí pé nǹkan mi ó kàn wá sí yẹn lẹ́sẹ̀. Má jẹun gbà bẹ́ẹ̀ kí n gbà A máa rí bẹ́ẹ̀ nígbà míì ìyẹn ló kàn sọ kúlú nínú ẹ̀mí ànábì Yakubu ló fi sọ bẹ́ẹ̀. إلا حاجة في نفس يعقوب قضاها. Ọ̀kan tó wá sínú ẹ̀mí ànábì Yàkúbù lànábì Yàkúbù wò pé kò wọ́n wí bẹ́ẹ̀. وإنه لذو علم لما علمناه. Ó tilẹ̀ jẹ́ pé ànábì Yàkúbù tẹ rí yẹn لذو علم onímọ̀ ni. لما علمناه. Àwọn àmọ̀ká ń bẹ tá a fi mọ̀ tá a fi mẹ̀yìn ntọ́lọ́wọ́ bá fi mọ́ nínú ẹ̀mí ẹ̀ òun ló sọ kúlẹ̀ sí lẹ́mìí tó fi sọ ń tó wí. walakinna akthara nnasi la ya'lamun. ó lè jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kọ̀rọ̀ òye wọn. intanẹ́bì yóò Yakubu ṣeun bó ṣe wá sẹ́mi ẹ̀ náà ló wí fún wọn bẹ́ẹ̀. falamma dakhalu ala Yusuf. ìgbà tí wọ́n wọlé wọ́n bá lọ bá anabi yusuf bàtà dọ́dọ̀ anabi yusuf wọn ò tí ì jẹ́ ó sọ̀rọ̀ wọn ọmọ tó ní amúwá òrè o. àwa ilé akọ́. àwa ilé akọ́. bá anabi yusuf bó ṣe rábúrò rẹ̀ àfi gbàgì àwa ilẹ̀ ìyàkọ́. ó sì mọ ó sì fà á mọ́dọ̀ pẹ́kípẹ́kí. kọ́lá ìní àná àkùn. ànábì Yusuf alayhi salatu wassalam kò wá sọ sókè ó wá fetí ọmọ ya àná àkùn èmi lọ́mọ ya Yusuf. má bẹ̀rù kò sọ sókè káwọn yòókù mọ́ bàgbọ́ ó lé mi lọ́mọ ìyá rẹ̀ Yusuf. Fẹ́lá tàbẹ̀ tá ìsìnbì máa kàánú yà mọ́lú. Àjọ̀bánú jẹ́ lérí tí wọ́n ṣe sí yàrá ìyá tiwa. Wọ́n bánú jẹ́ ọlọ́run ti dá wa láre. Ṣèbí náà lọ́wọ́ bá mi, àwa méjì náà. Fẹ́lá tàbẹ̀ tá ولا تبتئس بما كانوا يعملون ẹ̀yin obìnrin tẹ́ ń olórogún ẹ pẹ̀lẹ́ ìtọ́lọ́run ti ní yóò ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ó lè jẹ́ ọmọ bó ti gbé ògo wà á ran ọmọ ìyá àníyàn ni ká ní kó ká má ṣe kó wà lọ́lọ́run ó ṣe tiẹ̀ fún aya hasidanli aláàánú ìmọ̀tì atẹ́dìrí àlá man asáàtẹ̀l adab. aya hasidanli aláàánú ìmọ̀tì atẹ́dìrí àlá man asáàtẹ̀l adab. أتدري على من أتاك الأدب أتاك على الله في فعله أتاك على الله في فعله كأنك لم ترضى لي ما وهبت كأنك لم ترضى لي ما وهبت كأنك لم ترضى لي ما وهبت وكان جزاؤك أن زادني وكان جزاؤك أن زادني وسد عليك طريق طلب وسد عليك طريق طلب وسد عليك طريق طلب النبي يوسف عليه الصلاة والسلام ó fa àbúrò rẹ̀ ó dì í mọ́ ó fà ó wá sọ sí létí kẹ́lẹ́kẹ́lẹ́. ọ̀la ní àna àkún. èmi lọmọ ìyá rẹ̀ Yusuf. fàlà tàbẹ̀ táyìs bímọ kànú yàmàlú. gbogbo ń ọba kan wá ṣe sí yàrá wa ọlọ́run ti sọ́dọ̀ ẹ̀yọ̀ fún ni mo fi mọ́ra wá. Àyà àti dánlé. Ká má ṣe kìí ta ara wa, ká má pẹ̀gàn ara wa. Àyà àti dánlé. Ọ̀yá ní kínú rẹ̀ ò dùn lérí èrè tọ́lọ̀ ń ṣe fọ́mọ ìyàwó kékeré. Àyà àti dánlé. Ọ̀yàwó kékeré kínú rẹ̀ ò dùn lérí tọ́lọ̀ ń ṣe fáwọn ọmọ ìyáálé rẹ̀. Àyà àti dánlé aláàánú màtí. Ṣé ọwà ń bẹ̀ nígbà tó lọ́nkọ́ kádàrá ń kálukú? Ò kí ni bí ọnu iṣẹ́ tọ́lọ̀ ti parí kíkówó tó délé ayé atẹ́dìrí àlàmánà àsáàtàlẹ̀ adab. atẹ́dìrí àlàmánà àsáàtàlẹ̀ adab. ẹlòmí ń bẹ wọn fọmọ tí lọ́dọ̀ dídé ń fi àjọ ọmọ ń tó tábàtì ìdánwò ọmọ wọ́n pàṣẹ àwọn ọmọ tí ẹ lọ. atẹ́dìrí àlàmánà àsáàtàlẹ̀ adab. lóòtú yọ ẹgbàá sí olórí burúkú ẹ ọ̀pá àtijọ́ màmí lọ. Àtẹ́dìrí àlàáfàdà àtàlájà. Tó o máa ń tọ́lọ̀ wọn bá kọ fún ni, mo ń gbọ́dọ̀ rẹ ìwọ lọ kọ́ kádàrà rẹ̀. Pọ́mọ rẹ̀ ò sì páàsì lénìí, kọ̀sọ́ pé kò lè ṣe yàn Kí ló ń bí ọ́nú? Àṣẹ́ta lọ́lọ́ ìbí ìbílì rí. Bóyá ní dáadáa tó ń ṣe sọ́mọ èyí lọ́lọ́run ti gbàdúrà àtàwọn ọmọ ti ẹni. Àṣẹ́ta lọ́lọ́ ìbí ìbílì rí. Ó ń wọ aláìlẹ́kọ̀ọ́ sọ́lọ́run. Ó ń bínú síṣẹ́ tọ́lọ́wọ́ bá ti parí. Káà náà kàlàmtàrù tọ́lí máa wà á. Káàkà lọ́tọ̀ọ̀tọ̀ ní máa wà. Ọ̀títí ìgbà tó yọnú síṣẹ́ tọ́lọ́wọ́n ọba ti ṣe, ìtọ́lọ́wọ́n ọba fi tọmọ làkejì lọ́rẹ inú rẹ̀ ò dùn sí. Wàtá náà jà Bó bá fẹ́ o tún lè sọ pé wàtádà lẹ́yìn kàtọ̀rí kùrùntọ́lá. Wàtádà lẹ́yìn kàtọ̀rí kùrùntọ́lá. Lẹ̀kùn orí ó mọ̀ tì mọ́wọ́ ni. Látara kó ń pẹ́jà. Ó ń ṣe lára àsìkò tó yẹ kó gbájúmọ́ gbèsè ayé ẹ̀gbà olóburúkú rẹ̀ ẹ̀sùn gbọ́n tó tó tó lọ́sí. Olé ìwọ́dọ̀ ìtọ́lọ́ burúkú èwo ni wọ́n ṣe. anabi yusuf aleyhi salatu wa salam ó wá sọ fún ọmọ ayẹ́. wọ́lá yìí ní àná àkùnrin. olóòtú gangan lọmọ àyá rẹ̀ èmi ni yusuf ó sọ ní kẹ́lẹ́kẹ́lẹ́. wàlá àtàbẹ̀tà ìsbìmọ̀ kànú malu. mẹ́lú. mọ́bàánú jẹ́ lérí táwọn ọba kan wá ṣe sí yàrá ìyá tiwa má banújẹ́ ọlọ́run sì gbàdúrà wa ìntánẹ́tì yusuf rẹ̀ àchífù gan ni. Naam. Fàlámà jahazahum bí jahazi. Ìgbàdánẹ́bí Yusuf ẹ̀tún wo ọgbọ́n mi. Ìntánẹ́bí Yusuf fẹ́ ṣe kò fẹ́ kí wọ́n mú ọmọ yẹn padà mọ́. Bó ni ó wá ṣe? Kò ṣe é sọ wípé mo múlẹ̀. Àwọn ò ní ẹ̀lẹ́ múlẹ̀. Ẹni á mú wá ni anabi yusuf wá ronú pé ọdẹ ọgbọ́n tó kù ọmọ yìí ò ní tẹ̀lé padà mọ́ màá sì dá dúró ìdí sì fi dá dúró ẹ̀yin náà fọwọ́ síbẹ̀. فلما جهزهم بجهازهم فلما جهزهم بجهازهم bàtà níbi yusuf ní ọyá ẹ tún bá wọn di ẹrù wọn ọjà tí wọ́n fẹ́ rà ẹbá wọn wọ́n kó pé jàálà sí kọ́ yàtọ̀ fi rọ̀hà ní àkí àpòtí tó jẹ́ tọ́mẹ́ẹ̀kẹ́ èyí tí àbúrò wọn kékeré tí wọ́n mú lọ́wọ́ tó ń fẹ́ fi di ẹrù nígbà tí wọ́n di ẹrù tí wọ́n di ọjà síbẹ̀ tá jàálà sí kọ́ọ̀yà sí kọ́ọ̀yà ní ife tó fi mú mi ànẹ́bí Yusuf wa nìkan fi ti ọba yẹn tí wọ́n náà fi kápì sínú ẹrù ọmọ èké yẹn ká wá ràn mọ́ kájì má bẹ́ẹ̀. Súnmọ́ àzánà mú àdínú. Pàtí wọ́n di ẹrù wọn tán tí wọ́n bọ́ ọ̀tá tí wọ́n fẹ́ máa ànábì Yusuf rí dájú wípé Bùnìyàmìn ló gbẹ̀yùn. Èyí tí wọ́n fi ife ọba tí wọ́n fi sínú ẹ̀ ó rí wípé àbúrò òun ló gbé Ìgbà tí wọ́n wá pọ́lìta tí wọ́n ń lọ. Ọmọ aláyà mọ́ àzìnú. Adébí Yusuf bá ní kí a kéde ọba kí wọ́n kéde. Ayé tó halẹ̀ ẹ̀yìn tẹ́ wá rajà alẹ̀ ẹ̀rù alkọ́fílà. Lárúbọ́ sọ pé kọ́fílà, àwọn èèbó sọ pé caravan. Wọ́n jí lárúbáwá yìí. Àwọn tí wọ́n lọ ra ẹrù ọjà tí wọ́n wá sí lórí àwọn ràkúnmí kọfílà òun náà ni alẹ́hìr ayyátò alẹ́hìr ayyátò alẹ́hìr ọ̀pẹ̀lẹ̀ wá rajà tẹ́ ti òbítíbitì ẹrù oúnjẹ lórí àwọn nǹkan ọ̀gùn ah, ah, yìí ìnàkùn látàríkùn àtólè nìyí Kọlu wa akọbalu aléhì. Kọlu gbogbo wọn ni àìsọ lè kí ló dé. Wa akọbalu aléhì. Báyìí ni gbogbo wọn bá tẹ́rí padà pé láti bojúbo alẹ́mọ́ lóúnjẹ àìsọ lè. Ìbá sanwó fún yín, ẹ̀yin lẹ́sìn oúnjẹ fún wa wọ́n ní máa dáa tàfúkìdú. máa dáa tàfúkìdú. ìgbà tó sọnù tẹ́ ń wá tẹ́bi pè wá ló lè. ọ̀lú náfìdú síwá àlìmálì. wọ́n ní tó sọnù náà ni ife tó bá fi mú mi tó bá fi bù nǹkan òun ló sọnù. wọ́n lè má. òun sọnù nígbà tẹ́ẹ̀ tí sì ni suspect. Wàlìmọ́ ìhìmlò bàyín. Nígbà kankan ta fẹ́ fìdá yín lójú bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí. Wàlìmọ́ yìí ife yìí pàtàkì lọ́dọ̀ wa púpọ̀. Ó sì pàtàkì lọ́dọ̀ ọba wàlìmọ́ yìí ẹni tó bá lè bá wa rí mú jáde. Àtọ́kùwọ̀ ṣùgbọ́n tá a bá lè rí ẹni tó bá lè bá wa rí mú jáde. nílò bàyín. láì ní sanwó a sì di oúnjẹ tó kún ẹ̀yìn ràkúnmí fún lọ́fẹ̀ẹ́. a dì fún bẹ́ẹ̀. wà á nàbí zàyìn. àyẹ̀bí Yusuf ní tí mo sọ yẹn tí mo tó ṣe ni ẹni tó bá lè bá wa rí. ó dídí ràkúnmí kan láti ẹrù oúnjẹ tí ó kún ó máa gbé lọ́fẹ̀ẹ́ nítorí wípé ó bá wà rí nǹkan àwọn àfáà ni arímú jáde ń bẹ̀ ẹ mọ̀ tẹ̀ sí ìjà sàlàyé ẹ dámọ̀ tó lọ ẹ̀kọ́ pọ̀ ń bẹ̀. Kọlu tàlọ́. Wọ́n ní àfọlọ́hun ọba búra. Lọ́kọ́dá àlìmtún máa jí iná nínú sídà sí lọ́rùn. Àtìgbàtà tí ń wá bí ẹ̀yin náà kúkú mọ̀ wá. Máa jí iná nínú sídà sí lọ́rùn. Àwa níwà pa wá ṣèbàjẹ́ sínú ìlú yín kí sàníyàn ta gbé wá bí ni ẹ. wà máa kò náà sáré pín. bẹ́ẹ̀ sì ni àwọn èso lè àìmú kan má kan. kọlu fama jaza'uhu. wọ́n ní wọ́n kọlu fama لستم كاذبين قالوا فما جزاؤه إن كنتم كاذبين wọ́n wá ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí bẹ́ẹ̀ tẹ́ ń sọ pé nǹkan yìí sọnù sọnù ẹ̀ lè tètè yí báwọn ẹni tẹ́ bá ka mọ́ lọ́wọ́ ìjìyàwó lẹ́nu jẹ́ kọlu wọ́n wá ní kọlu jaza àmọ́ jaza òhu kí ni ìjìyà ẹ̀san tẹ̀sán fẹ́ni tó bá jí nǹkan yìí. إن كنتم كاذبين إن كنتم كاذبين jẹ́ kí n ṣe pé rọ́gàn lẹ̀ ń pa pé ẹrù yín sọnù tí ìbá ṣe pé ń parọ́ ẹ sọ ẹni tó bá ẹni tẹ́ ẹ bá wá ka ma lọ́wọ́ ẹ ti sọ ní tẹ́ẹ̀fù ẹni tó bá bá yín rí ẹni tó bá jí gangan kọ́ tó yẹ kó lè lòun kí ni tẹ́ẹ̀sẹ̀ fúrúfẹ́ ẹni bẹ́ẹ̀. ọ̀lú jẹ́zá òwú máa wú ti dábì ìrọ̀ àlìrí ìfàwọ̀ àjẹ́zá òwú. وكذلك نجزي الظالمين wọ́n kọ́lù jẹta òun ẹ̀san tá san ìjìyà tí ó bẹ fún nítọ̀. máa ń wù jídá bí ràhàlì yìí. gbogbo ẹnikẹ́ni tá bá bá ìfẹ́ ọba yìí nínú ẹrù oúnjẹ tiẹ̀. fọwọ́ àjàzá ó. ara rẹ̀ ni ó fi jí. fọwọ́ àjàzá òun gangan ni ẹ̀san òun láàmúlẹ̀ ẹ̀wọ̀n gan wọn ò sọ pé wọn ò bè lọ́wọ́ wọn ò ní yọ ọ̀sán wọn ò ní wọn ò nà pé òun gangan náà ni nàṣẹ́rì kù hù. fàwọn àjàzá òun. yóò máa jẹ́rú fọ́ba torí pé ó jí ife ọba ìjìyà rẹ̀ náà ni pé kò ní lọ mọ́. Kọ́dàálìkà nàjẹ́rí bọ́ọ̀lì mi. Lọ́dọ̀ tiwa yìí òfin èyún làwa ń lò báyìí làjẹ́ máa ṣe ẹ̀sán fún ọgbẹ́ni tó bá ṣàbòjú tó bá jí wa lẹ́rù. Bàbàdà bí àwọn èèyàn ti hàn kọbẹ̀láwẹ̀ ààyè àkí. Ẹ wo Ànábì Yusuf, alayhi salatu wa salam, ìgbà tá fẹ́ máa tú fàbádà àbí àwọn ìyá tì í ẹrù tàwọn ẹ̀gbọ́n rẹ̀ ń olókọ́kọ́ ń tukọ̀ ah, kò mọ̀ sí nǹkan kan bẹ̀ lóòótọ́ wọn ò mọ̀ sí nǹkan kan tí yẹn ló fi bẹ̀rẹ̀. Kọ́bẹ́láwé á ah, ìyá kí. Ó tó wá kan ẹrù ti ọmọ ìyá tiẹ̀. Tún mẹ́tọ̀ sọ̀rọ̀jà mi ò wé á ìyá kí. Lẹ́yìn ìgbà tí wọ́n tutù ló fi jẹ́ sọ́mà ibi tí wọ́n kì í sí wọ́n máa ma kì í síbi tó jìnnà tí wọ́n fi lè mọ̀ pé ẹni yìí jì ní nínú àpò tó ń mà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tútú ẹrù. ìsọ̀kùrọ̀jà á ní òwe àyàfi. wọ́n bá wá fa ife ọba yọ nínú àpò àbúrò Yusuf. kàdáàlì kàkìdì náà lè Yusuf. ọlọ́dún báyìí la ṣe kọ́ Yusuf lọ́gbọ́n. má kàánà lè yá àkùdá àkọ́ òfin dín ní malik. إلا أن يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم ولوضن كذلك كلنا ليوسف báyìí àwọn ọlọ́run ọba àti kọ́ Yusuf létè lọ́gbọ́n bẹ́ẹ̀ yẹn ṣe lè achieve tó bẹ́ẹ̀ achieve akọ ọlọ́gbọ́n bẹ́ẹ̀ yẹn ṣe máa fẹ́ fìdí nǹkan múlẹ̀ tí wọ́n sì mú yàn báyìí ọlọ́ni àfimọ̀ Yusuf. máa káànà ni àkúdà akọ̀ òfin dìní malik. wọ́n lánàbí Yusuf ó mọ ìjìyà tọ́ba fi máa jẹni tọ́ba jalè kò wá lò òun wá gbé tiẹ̀ kalẹ̀ nítorí tó fẹ́ ṣe. ọlọ́ni máa ni àkúdà akọ̀ anabi yusuf kò fẹ́ gbá ọmọ ìyá rẹ̀ mú kò fẹ́ jẹ níyà lọ́nà tí ọba fi máa ń sẹ̀sán fẹ́ni tó bá jalè lọ́dọ̀ ẹ̀ ó lò yẹn. ìlà àyíyáṣà Allah. nígbà tí pé bọ́lá ń ṣe fẹ́ kọ̀rọ̀ orí náà ni Yusuf ṣe dàbí ọgbọ́n. nàrúfà ò dárọ̀ já tí ń mọ̀ ní ní gbogbo ẹ̀ tẹ́mi. فيها ولير الذي أقبلنا فيها وإنا لصادقون نرفع درجات من نشاء نرفع درجات من نشاء àwọn náà la máa ń نرفع من درجات من نشاء ẹni tó bá wọ àwọn ọlọ́run á gbóhùn ga nípò tí ẹ ó tún lé kan jàwọn ẹgbẹ́ ẹ lọ bá a ṣe ṣe fànàbí Yusuf. wọ́n fọwọ́kọ̀ kú lù sí ìlmi nàálí. ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tó bá lóun nímọ̀ láyé ìmọ̀ àtọ́lọ́run ó ju ti gbogbo èèyàn lọ. وَفَوْقَ كُلِّ ذِي عِلْمٍ عَلِيمٌ Gbogbo ìmọ̀ ẹ̀dá pátápátá yóò máa tọ ìmọ̀ àlímù tọ́lọ́run ọba lẹ́yìn. Qalu in yasriq. Tọ̀ nígbà tó wá dójú ẹ̀, tí wọ́n ní bó lẹ́yìn bẹ́ẹ̀ ṣe báyìí, àbúrò yìí ti Wọ́n sì ti sọ wípé ìjìyẹn tó bá ti dalẹ̀, á wọ́n wá ní. pọ́ọ̀lù ìyẹn sọ́ríkọ̀. wọ́n ní kò lè jọ wá lójú tó bá jalè lémi. pàpàdé sọ́rọ̀pọ̀ akúnlẹ̀hù mi ń kọ́bẹ̀. ó ti lẹ́gbọ́n kan rí náà tó fẹ́ pọ́ lè lòun náà. yusufu náà sọ. ọlọ́run lè jọ wá lójú. wọ́n tún ṣèkẹta yusufu dásìkò. ẹni tí wọn ò rí mọ́ ayé a máa tún òkú ẹni tó ti kú ẹgbọ́rọ̀ tọ́kọ̀dẹ̀ kọlu ìyá sírí tọ́mọ yí bá jalè lẹ́ni bá ṣe ń wò yìí tọ́kọ̀dẹ̀ sọ́ọ́pọ̀ ọkùnlẹ̀hù ní kọ́bẹ̀ ó lẹ́gbọ́n kan rí tó jọmọ ẹ̀yẹ́ tó náà ti fìgbà kan jalè rí fàṣàlọ̀ ha Yúsùfù fi nafsihi ọ̀rọ̀ tí wọ́n sọ ní orókì lẹ́mí ànẹ́bí Yúsùf ọbẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀bá ní fàṣàlọ̀ ha Yúsùfù fi nafsihi Yusuf sọ̀rọ̀ yẹn ó fọ̀rọ̀ pamọ́ sẹ́mi bàtà sọ̀rọ̀. wàlám yúbẹ́ bí há lẹ́hùn. òfin tí ń bẹ́ẹ̀nù rẹ̀ hàn wọ́n. tí e bá ṣe pẹ́ tọ́lọ́ mú dólò tọ́ lójú ń bọ́ mo ti dálé o. aláwọ̀ fa àtàrọ̀ bọ́lá ò sọ̀rọ̀ ó sọ wẹ́lẹ́wẹ́lẹ́. gbogbo tọ́lọ́ ń sì ń sọ ẹ̀kọ́ kọ̀ọ̀kan ó ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀. Yusuf ó wá fi àti bóun ṣe jẹ́ ó fi pamọ́ sẹ́mi. wọ́lá mi yóò bẹ́ di ha lẹ́hún. kò wá fi hàn sí wọn. qala antum sharrum makana. alábi yusuf wa ń sọ nínú ẹ̀mí ẹ̀ pé à ń tún ẹyin wọn yìí. sharrum makana. ẹ bọ̀ burú lẹ́dà o. ẹ burú lẹ́ni tí wọ́n máa bí ìyẹn papọ̀ mọ́. ẹ burú lẹ́ni tí ìyẹn bá tò ṣarun makana antum ṣarun makana wàlláhu àlámú bí máa ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó kúkú nímọ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ ń pa mọ́ mi pé mo jalè rí. ọ̀lúyà ayò aláàzí. ìṣẹ̀yẹ láti fàáyọ̀ wípé Yusuf ló padà di aláàzí ẹ̀rí pé wọ́n padà pé ló kó oyè rẹ̀ gẹ́gẹ́. pọ̀lú yá ayọ̀ aláàzí. wọ́n wá ní ìrẹ̀ aláàzízù àzízù mísírọ̀ èyí tó wá sọ wípé ọmọ yìí ò ní tẹ̀lé wa lọ lé látara pójalẹ̀ yóò lè díẹ̀. ìnàlàbù àbáṣe ikàn kẹbíra. ọmọ tó rí yìí bó ṣe kéré ó ní bàbá kan tó jọ bí gbogbo wa bàbá náà ti darúgbó púpọ̀ ṣáyéhán arúgbó ló ń jẹ́ bẹ́ẹ̀ kẹbíra ìròyìn méjì ló papọ̀ ó ti darúgbó tó ti ti darúgbó kùtọ́kùtọ́ bàbá wa ní kì í fọmọ yìí ṣeré rárá. àkóso àdánà màkánà hù. pẹ́ẹ́nìkan nínú wa kò fi rọ́pò ẹ̀ kó jóun ó lọ kó má wá di kàkàfẹ́ ó fi mú ọmọ yìí ó ládùn tábà bàbá wa Fọ̀kúnlọ́ ọjọ́nà màkánàwò. Ya mú ẹnìkan nínú wa kó fi rọ́pò rẹ̀ kóhùn ó lè lọ Iná nàrọ̀ kàmínà mùsùlùmí. Onípa àrí wípé ẹ̀mì rẹ̀ ni ọ. Níbẹ̀ yẹn, ẹ rí wípé a fún wa pé téèyàn bá ní ìwà dáadáa. Èyíkéyìí nínú kọ̀ǹdíṣàn téèyàn bá wà kò yẹ kó bá dáadáa yẹn jẹ́. níjọ́ tí èèyàn rí jẹ remain dáadáa tó rí jẹ máa bẹ lẹni re ìgbà tánàbí Yusuf ń bẹ lẹ́wọ̀n ìtàfi rẹ náà nìyẹn iná lànà rọ́ọ̀kà iná lànà minal muhsinin ìgbà tánà tú àlá nínú bá gbàgbé

wàtìgbà tá a ti ń wá bí bó ṣe ń ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ atúnrajà ò tún gbowó jẹ̀mọ́ bìrẹ̀ léèrè yóò bó ní ọmọnìyàn ò ní wà wọ́n lọ́mọ èèyàn ò ní wà wọ́n rẹ̀ lómi ẹ̀jẹ̀ ló lọ gbàdá lẹ́tọ̀ọ́ máa wà ẹlòmíì ìjọba ló lọ lẹ́tọ̀ọ́ máa wà rẹ̀ gbogbo kọ̀ǹdíṣàn tí yàn bá wà orí jẹ ọmọlúwàbí tó jẹun náà nìkan yóò mọ̀ wọn gbogbo nǹkan sáfẹ́rẹ́ òòrí jẹ má jẹ́ kọ́ ọmọlúwàbí rẹ̀ gbàṣẹ ẹlòmí ò ní kọ́ má dáa fún ọmọlúwàbí gbogbo tó bá délé jáde náà ni kọ́ọ̀kọ́ bàjẹ́ kó bàjẹ́ ṣùgbọ́n tó bá ń rí jẹ yóò ní ah, ẹja mójútó ọmọlúwàbí wà ó ń rí jẹ ní o عن ابي يوسف عليه الصلاة والسلام إنا نراك من المحسنين إنا نراك من المحسنين نعم. قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متانا عنده

kọ́lọ̀n kó ṣọ́ mi kúrò níbi tẹ́ ń gbé síwájú mi ẹ. a ní náà kúdà ilá máa wà jáde náà mata náà ríndà. àwọn ò lè jẹ́ ní kankan ní ìta bá wa lọ́dọ̀ ẹ̀ láàmù kó láti wá fẹ̀yìn rọpọ̀ sí ìwọ́ lójú ni. àkọlọ́wọ́ sọ mi bẹ́ẹ̀ èmi ò lè fi ajẹ́ ní ọ̀sẹ̀. ó ní a náà kúdà kọ́lọ̀n kó ṣọ́ mi ní kí n wá máa mú ẹni tí ò jalè kí n fi rọ́pọ̀ ẹni tó jalè àwọn olè mẹ́rin kankan Ilá máa wà náà mátà àná ìdá. Ẹni ta bẹ̀rù wa lọ́dọ̀ rẹ̀ náà làwọ́ mú àlè fi yín rọ́pò Bùnìyámi. Iná ìdánlọ́dọ́dọ́ lèmú. Bàbá lọ ṣe ń tẹ wí yẹn àti sàbò sínú àfihàjẹni tí ó ṣẹ nìyẹn. Ṣàlámà sáyà sún nínú bí wọ́n ṣe ń tù ú lójú pé kó fi àbúrò àwọn lẹ̀ ó fa àwọn ọlọ́pọ̀ ẹ̀ gbogbo ọgbọ́n tí wọ́n dá Yusufu gbà fàlámà ṣe àṣùn nígbà tí wọ́n wá já kàn ah, ọkùnrin yìí ò ní sílẹ̀ o. kọ́lá sùn nàìjíríà. wọ́n wá rárá ta kété wọ́n wá rọ jọjọ sọ̀rọ̀ láàrin gbogbo wọn lọ forí korí wọ́n jọjọ sọ̀rọ̀ kẹ́rẹ́kẹ́ láàrin ara wọn. Kọ́lá kẹbi irúhù. Èyí tó dàgbà jù nínú wọn, ó bá sọ fún wọn wípé. Àlàmtà àlàmú, ànábàkùn kọ́dẹ̀ ọkọ̀dà aléìkùn máa ó fi kan mìnà lọ́ọ̀. Ó ní bó ṣe rí, ṣe ti gbàgbé. Alámtàlẹ̀mú. Tẹ́ẹ̀tì gbàgbé ni tẹ́ẹ̀tì rántí. Àná abẹ́kún. Bàtà fẹ́ kò ń lé bàbá wa. Bàbá ọkọ̀dà alẹ́ ìkún mà ó ti kọ́. Bàbá yín mà ti bá yín gbé àdéhùn látọ̀dọ̀ ọlọ́run tẹ́ rántí àdéhùn tá a ṣe ká tó kúrò lé. Wàmí òǹkọ́ bẹ́lú máa farọ́tún fi Yúsúf. Ṣé mọ̀ wípé báyìí náà la ṣe tayọ àlà lórí ọ̀rọ̀ Yúsúf lọ́jọ́ kìíní àná? Èyí tó a tún ní òní ṣẹlẹ̀ ló tún ṣẹlẹ̀ yìí o. Bàdàn abẹ́rọ̀ ṣàlàó. Èmi tí mo jẹ́gbọ̀n yín mi ò ní lọ lé mọ́ o. Àtà ayádánà ní. Fàlán afro al fàlán azalan, ardọ̀ misrọ̀. Èmi ò ní kó ònú ìlú misrọ̀ yìí mọ́. Nà. Tàtà yá dánà lí àbí. Àfi tí mo bá rí oníṣẹ́ látọ̀dọ̀ bàbá mi tó bá ránṣẹ́ pé kí n máa bọ̀ ń lé. Ọ̀yà fún Allahu lí. Àti tọ́lọ̀ ń bá lo ìdájọ́ rẹ̀ lémi lérí kémi náà ó parẹ́ síbi tí àti rí bùnìyá nínú mú padà sílé mọ́. Wa huwa khairul hakimin. Torí pọ́lọ́ ọba ló dáa jù níbi dídájọ́. Wàhálà bá dé sàn ilé òsè lọ́mọ. àwọn ò lánìyàn pé wọn ò ní mú padà ṣùgbọ́n tó ṣẹlẹ̀ yẹn agbọ́tí Yusufu wọ́n kulẹ̀ lánìyàn pàwọn ò ní mú padà èyí ìwò lánìyàn pàwọn ò ní dá padà ìṣẹ̀lẹ̀ yìí wá ṣẹlẹ̀ wọ́n wá fẹnu kò kí làwọn ó ṣe àwọn kan wá ní ọ̀dà ẹ̀dá àwọn kan ó dúró ẹ̀dá àwọn kan ó lọlé ìgbà tí wọ́n wá délé ní tó ṣẹlẹ̀ ńgbà tí wọ́n délé tó bá dọ̀la á máa kẹnubọ̀ yẹn ọlọ́run sọ̀rọ̀ Yusuf kò sí kan tó lọ́run fọ́ sí wẹ́wẹ́ tó tó báyìí nínú al títà anábì Yusuf ni kò sì sídìí ọlọ́run èyí sọ bá sọ̀tàn sọ̀tàn ẹ̀kọ́ lọ́lọ́run fẹ́ ká mú bẹ̀ káwá sáré wo bíi ẹ̀kọ́ bíi mẹ́ta àti mẹ́rin nínú ìgbésẹ̀ anábì Yusuf ìyàtọ̀ ń bẹ láàrin àtọgbọ́n wọ́n ń pe ọgbọ́n kan ní ọgbọ́n ẹ̀wẹ́ ọgbọ́n èké ọgbọ́n èké ò dáa ṣùgbọ́n ọgbọ́n ẹ̀wẹ́ òun dáa téèyàn bá fẹ́ mú yẹn níbí ìyẹn á lo ọgbọ́n ẹ̀wẹ́ èyí ni máa ń bẹ fún gbogbo àwọn tó bá ń bẹ lókè. Okay wọn a máa pè ní ìmọ̀ nípa àtìyásà bó la ṣe ń darí èèyàn administrative skills bó lè yẹn ṣe ń darí nínú tó ṣòro jù láyé àwọn èèyàn ṣòro darí ìwà ẹ̀dá ló le jù ọ̀darí èèyàn mẹ́wàá ogún èèyàn ọgbọ̀n èèyàn ọgọ́rùn-ún èèyàn kì í ṣiṣẹ́ kékeré o gbúdọ̀ pé lọ́pọlọ kọ́mọ́ bá dọ́ lágbòdà náà ọlọ́run fún anábì Yusuf lẹ́bùn yẹn gbogbo ẹnikẹ́ni tí ó bá ti darí èèyàn méjì mẹ́ta ìmọ̀ ọgbọ́n ni ẹni tí ó kóbìnrin méjì mẹ́ta nù lé yóò ní sí ìyá àṣà Yusuf yóò ní ẹ wo anábì Yusuf ní tó fẹ́ àti Ọ rí wípé nǹkan yẹn ò ṣe kò fẹ́ tí wọ́n mà ní Yusuf ó ti fẹ́ rí nǹkan kan nǹkan kò sì sí bó fẹ́ rí ó ṣe kó àdéǹtìtì rẹ kò sì fẹ́ fi ra rẹ hàn pò ní Yusuf kò sì parọ́ ẹ̀dá sẹ́rọ̀ wà ní gbogbo ọ̀rọ̀ tó sẹ́rọ̀ mẹ́. ẹ jẹ́ fàárọ̀fà ń ó mọ̀ wọ́n. wàhùn làwọn mú kírun. wọ́n mọ̀ tètè bẹ́ẹ̀ ẹlòmíì ọ̀rọ̀ máa ń lásìkò lásìkò ọ̀rọ̀ ìbá tí ì tó béèyàn bá sọ kì í nítumọ̀ béèyàn bá ti gbọ́n mọ nǹkan yẹn èèyàn mọ̀ kọsẹ̀ ìmí ń bẹ òní sọ lèkúlì mẹkọ mi mẹkọ yìí ààyè kọ̀ọ̀kan ló lọ́rọ̀ tó bá bẹ̀ mú àsìkò kọ̀ọ̀kan ló ní ọ̀rọ̀ tó bá sì kò mú ọ̀rọ̀ mi ń bẹ àsìkò rẹ̀ ò tí ì tó ní sísọ lásìkò ò bá tí ì tó ní sísọ àìsọ yẹn wà ń bẹ. mi ń bẹ àìsọ tán Asọ sọ díẹ̀ ń bẹ̀ á tori tẹ̀ yòókù kù torí ìjọ tásìkò tiẹ̀ ó tó ẹ jẹ́ ká yẹn gbogbo wọn tó bá ń darí àwọn èèyàn èyí èṣù gbogbo ẹnu sọ̀rọ̀ tán gbogbo wọn tó kóbìnrin méjì mẹ́ta mẹ́rin sínú ilé àbí wọn tó fẹ́ ẹyọ kan gan sínú ilé torí gbọ́bìnrin kan ọjà ni ẹyọ kan odidi ọjà àìfi gbogbo ẹnu sọ̀rọ̀ ọ̀fẹ́ ìyàwó o sì fẹ́ràn ìyàwó rẹ yẹn púpọ̀ kódà nínú ẹ̀mí rẹ o ò lánìyàn pọ̀ fẹ́ bẹ̀rẹ̀ mi amọ̀tẹ́ ẹlẹ́bẹ́ bí wọ́n fẹ́ ìyàwó mi sí ọlọ́run ti ṣe ọ́ láti gbà mí mo sì forí mọ́ ọ lẹ́yìn ọlọ́run mi lọ́kàn balẹ̀ sọ fún gbogbo orí bàtà ń sọ̀rọ̀ mọ́síná mọ́síná sórí pé mi bá wọn dá sí èmi ìwọ nìkan ni o ìlẹ̀ fẹ́yàwó mi ìmọ̀ láyé ọlọ́njẹ́ apẹ́ fúnra wa nígbà ọwọ́ ayá ọba ṣe bìnàbìnà ọba ní ọ̀rọ̀ ọmọbìnrin kan à wàá lọ ṣẹlẹ̀ wàá lọ ṣẹlẹ̀ torí ìwọ ló gbàgbé òun ò gbàgbé ó sì fọ̀rọ̀ yẹn pamọ́ sẹ́mi kódà bó ò ní fẹ́ mi yìí mo sọ jó wà nù ẹ̀mí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kọsẹ̀ inú ilé rẹ̀ dàrú nítorí ẹnu rẹ̀ ò ní bírèkì tíyàwó bá ti fọ́ ọ̀rá ní pàkúrà ẹ̀ àbí tó ti ní pé oúnjẹ kan bẹ tó fẹ́ràn tó bá ti gbó oúnjẹ yóò jókòó sí ọ ṣé kí n bá yín mú sí wọ́n wá ìta yín kọ́ ètò ẹ̀fì ṣe kíní kọ́ yóò pè gbọ́ ìwà jókòó ọ̀rọ̀ tẹ́ ẹ tiẹ̀ ń sọ níjẹ́ òní òun náà ó ti wá ìyẹn nù. lọ́nà à ń sọ fún ọ nígbà tí dára ìyẹn ni ó fi gba gbogbo ẹ̀kọ́ ń bẹ nípa àwọn àyè méjì kan ń bẹ tó ti yẹ kó sọ̀rọ̀ ṣùgbọ́n kó sọ̀rọ̀ ìgbà táwọn ọmọ ìyá rẹ̀ ń wọlé fa ti mọ̀ wọn ah, bọ̀dá ẹlẹ́ẹ̀kejì tó tún wá le jù nígbà tí wọ́n tún parọ́ ọmọ tá ló jalè rí. Wàtọ́rọ̀ Yúsùfù fi náà fún sí i. Ọlọ́run Yúsùfù ó fi nǹkan yẹn pamọ́ kò sọ̀rọ̀. Wọ́lámi ó bẹ́ di ààlà fún. Gbogbo ìgbà náà kọ́ lè yẹn ẹlòmíì lè sọ̀kọ̀ ọ̀rọ̀ mi sí yàn. Òyì ṣe ọmọ lọ lé lọ mẹ́sìn wá. Ṣùgbọ́n tásìkò ìsìn ọ̀bá sì tó. Èyí sọ ẹni tọrọ ọba yìí yóò rò pọ̀ omi sí ni ṣùgbọ́n ó dàkẹ́ èsì ọ̀rọ̀ rẹ̀ kò tí tó àsìkò mi ń bẹ tó o bá fèsì ẹni ẹni ó fèsì padà ṣùgbọ́n àsìkò kan bọ̀ tó o fún lẹ́sìn kò lè lọ ẹnu fún ọ lẹ́sìn ṣe sùúrù dàsìkò ẹ̀kọ́ wa ń bẹ ẹ̀ kò wúrọ̀ tábà ó ti sọ̀rọ̀ ó ti bẹ̀sìn ó ti dá gbọ́ ọ̀rọ̀ ọ̀lẹ̀ láà èèyàn máa ń sẹ́ kù sínú ọlọ́mọṣẹ́ wa lálásọ tán alásọ jáàmù bákan náà àtúnrimú nínú ṣe sí anabi Yusuf aleyhi salatu wa salam pé ọgbọ́n ẹ̀wẹ́ tí wọ́n bá ní nǹkan ẹ̀wẹ́ díkọ̀ ní tó ṣe wípé ní tó wẹ́ téèyàn fi ju ẹlòmíì lọ tẹlòmíì ò lè mọ̀ díẹ̀ iṣẹ́ ọpọlọ tó ṣe wípé ẹni tí ó mọ̀ di bó ṣe gbé kalẹ̀ ń yóò ṣe wàhálà ìyẹn ni wọ́n ń pè lẹ́wẹ̀ẹ́ náà fi máa ń sọ pé jàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ tí yorùbá ní nǹkan ẹ̀wẹ́ nìkan nǹkan yẹn ó díjú kéèyàn tó gẹ̀ẹ́tì ẹ̀ yóò pẹ́ ọgbọ́n ẹ̀wẹ́ anabi yusuf lọ alayhi salatu wassalam kò sì fẹ́ jẹ̀bi kò sì fẹ́ parọ́ ẹ ò bàtà nàbí yusuf ó fẹ́ kí wọ́n wá kán padà wá ó sọ fún wa pé tẹ́lẹ̀ bá ti má búrò yín wá àní tó ń jẹ fún yín ọ wá ní pé ah, wọ́n mọ̀ lè mọ̀ fẹ́ wá mọ̀ ó fowó sínú ó dáwọ́ wọn padà. business strategy. Èyàn kì í yọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ́ ọwọ́ àbólówò. Ẹlòmíì ń kọ́sọ̀mù ti wá, ìjọ náà ni ó fẹ́ jẹ gbogbo èrè lára ẹ̀. Rárá, kọ́sọ̀mù mi ń bẹ gan, ó máa jẹ èrè lára rẹ̀ gan, yóò mọ̀ yóò sì máa gbàgbé ẹ̀ torí o ti ṣe dáadáa fún un. Ojú eléyìí ọ̀hún afẹ́kọ̀ọ́ àkọ́kọ́ dúró bá àṣẹ máa ń ṣe bí nìyẹn tándàdì yóò sá lọ. ṣùgbọ́n nǹkan bíi tẹ́lómi gbọ́ lọ́wọ́ ẹ̀fílẹ̀ tó bá dọ̀la ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ kì í wá tó nìkan yóò tún mẹ́lòmí wá yóò tún mẹ́lòmí wá ẹlọ́kọ̀ bá ṣe dáadáa fọ́pọ̀lọpọ̀ àwọn ìyá wa nígbà èèyàn bá rẹ̀ kọ́ ten naira kọ ten naira tẹ́ẹ̀ fi ṣe ni. bóò onye òṣèwà pé báwọn ìyá jọ ń mẹ́jọ. nígbà ẹ̀kọ́ tátún fi ẹ̀kọ́ bíi ten naira ṣe ní ẹ̀kọ́ ten naira tó bá tọ̀ láǹbọ̀ túnbọ̀. ibẹ̀ ni àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan ẹ̀ máa ṣe gbà mí ti mọ̀ wípé táwọn bá ra ẹ̀kọ́ wọ́n bá wọn fẹ́ mi. jẹ́ kí wọ́n kò lè yọ yín wọn bá fẹ́ nìyí ọmọ kan wá ń bẹ lọ́dún òun ti mọ̀ pé wọ́n fẹ́ nìyí òun sábà lé àwọn ọmọ ni wọ́n bá àwọn bá tà ó pé òun ti gbé báyìí ọkọ lọ bó ẹ̀kọ́ bíi mẹ́rin jẹ ó ti bìrì ìbùgbé àwọn tí ìdí kéré jẹ èmi ó wà ń bẹ bàbá bùjẹ àbá bá ní ọmọ pé ó pè àwọn ọmọ ẹni tí wọn ò fèrè ah, ìyá ò sí lè ẹ̀jẹ̀ ìyá ni wọ́n fún ilé ní ìṣòwò wa ní. àwọn nǹkan yẹn anabi yusuf dá padà ẹ rí i pé anabi yusuf mọ̀ pé owó yẹn náà pàtàkì ṣùgbọ́n tó fẹ́ achieve ojú owó yẹn lọ. ìwọ̀nba lèèyàn máa ń ṣe para àwọn owó mọ́ owó kọ́ ni gbogbo nǹkan o wàláì owó kọ́ ni èèyàn lè dijú sọ́wọ́ míì tó ìpè yìí tí ó jáde láti ibi téèyàn díjú ó ju owó yẹn lọ èèyàn máa jẹ́ láéláé ní ìfẹ́ ìlàyé. arimu ń yẹn gbogbo àwọn olówó gbogbo àwa táwọn èèyàn ń ra nǹkan lọ́wọ́ wa rẹ́ńdà service fáwọn yẹn gbogbo ẹ̀ náà kọ́ lówó gbà mí ẹ̀ kiri ti lọ fún yẹn ìdí yóò fi achieve yóò ju owó yẹn lọ. náà máa wé ẹlòmíì ti bá ń wọ́rọ́ ó ti lẹ́nìkan ẹ abá ẹ ẹ kò ní sanwó o ọlọ́kadà bí mẹ́wàá ti kọjá kò ní í o ti mọ̀ pé wọ́ ò ní gbowó lọ́wọ́ òun sọ ọ kiri èyàn pé náà má má má má ẹni tí máa kiri. àrí ẹkọ yẹn mú bákan anabi Yusuf ó lo ọgbọ́n ẹ̀wẹ́ ẹ gba ó mú tí wọ́n mú wá kò rọrùn fún láti sọ pé ká má mú torí pé kò fẹ́ jàǹbá ẹ mú wá mo fẹ́ rí kò sọ pé òun ò dá dúró ọ wá ní pé bóun mo ṣe fẹ́ dá dúró dàbí ọgbọ́n láti láti ní parọ́. wọn ò pé wọn lẹ́yìn tá a bá nínú ẹrù rẹ̀ olóhùn wọ́n sì fi ṣe wọ́n sì fi ṣe nínú nínú ẹrù ẹ̀ ọ̀rọ̀ lọ́sí ta ló fi síbẹ̀ ta ni alẹ́ a bá ti rí ẹ gbọ́rọ̀ ẹni tá a bá ti rí ife ọba ni àbíkó ṣe kọ́kọ́ wọ́n sì rí nínú ẹrù àbúrò rẹ̀ ọwọ́ ni òfin tá a lò fún ni pé ẹni ò ní lọ ṣe mọ̀ pé ó ti win ẹ lè sọ pé ó ah, ló máa búrò wá lẹ̀ alábúrò yín àárí. ọgbà nínú rẹ ọgbọ́n ẹ̀wẹ́ ni èèyàn gbúdọ̀ gùn lọ́gbọ́n ẹ̀wẹ́ lẹ́yìn ọba darí obìnrin èèyàn gbúdọ̀ gùn lọ́gbọ́n ẹ̀wẹ́ lẹ́yìn ọba darí àwọn ọmọọṣẹ́ èèyàn gbúdọ̀ gùn lẹ́gbọ́n ẹ̀wẹ́ lẹ́yìn ọba gbọ́ àwọn èèyàn ní ṣiṣẹ́ tí wọ́n ṣiṣẹ́ lábẹ́ èèyàn bọ́ọ̀ bá gùn lọ́gbọ́n ẹ̀wẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn dáhùn lágbòdà náà o gbúdọ̀ mọ àlùdé kò mà pàdé kò mójú kò mòdì gbogbo ẹni tí ọba ti mọ̀ yún má sọ lórí o má sì ọ lórí àwọn èèyàn bá nǹkan jẹ́ mọ́ lọ́wọ́ ẹ̀kọ́ pọ̀ nípa ọ̀rọ̀ anabi Yusuf aleyhi salatu wa salam nínú àwọn ẹ̀kọ́ mi èyí tá a tún rí mú. níbi ọ̀rọ̀ anabi Yusuf alayhi salatu wa salam ó náà ní pé tí ẹ bá wò ó wọ́n ní Yusuf kò ti jalè rí bẹ́ẹ̀ ni kò jalè rí ẹ rí kèéta kì í tábọ̀rọ̀ Yorùbá bọ̀ wọ́n ní à ń jù wọ́n kò lẹ́jọ́ ti kú yóò mọ́ lára ẹ ò bá tí wọn ò Yusuf mọ́ síbẹ̀síbẹ̀ wọ́n tún sọ pé jalè rí láì jalè kídà ń ẹ máa retí èyàn bọ́lọ̀ bá ṣe dáadáa kan fún wọn ò lọ sóògùn owó ìgbà tí òun fẹsẹ̀ ẹ̀rìn kiri ayé òní sọ pé oṣoògùn òsì àtòògùn owó bá wà ẹ̀kọ́ òògùn òsì náà wà ìgbà tí ọ̀kadà ń fọ́ mọ́lẹ̀ wọn ò ní sọ pé òṣògùn ò o ń gbọ́ lọ́ba àṣàánú ẹ̀ tó ń gun mọ́tò wọn oògùn owó ni àmọ́ tó ti ṣe gan wọn làwọn ọmọ tó ti ṣe oògùn owó àwọn ibi ilẹ̀ sọ pé four one nine ni four one nine wọn ò lè tọ́ka sẹ́ni tó lu jìbìtì rí o wọn ni four one nine ni gbowó lọ́wọ́ àwọn yẹn àwọn yóò máa lára yóò ṣe máa lọ náà nìyẹn o anabi ni kullu bi ni'matin mahsud gbogbo ẹni tọ́lọ̀ ń bá ti tètèrà kan fún ayé ọ̀la rẹ̀ àdúrà tí wọ́n máa bẹ̀rẹ̀ ni pé kọ́lọ̀ kò fi wájú wọn lọ. wa min sharri hasidin idha hasad abẹ́ Allah subhanahu wa ta'ala ibi tí a ti dá dúró lẹ́nu ni tó bá dọ̀la a tún mọ̀ tẹ̀síwájú. a tún fi àsìkò yìí rán wa létí ọmọ ìyá wa tí a ń gba fisabilillahi fún tí a ní ìjàmbá ọkọ̀ ó ṣẹlẹ̀ tí wọ́n dá lẹ́sẹ̀ I need two hundred and fifty thousand a ti rí two hundred and ten ó kù forty thousand ẹ dákun ẹ jẹ́ ká gbìyànjú kọ́lọ̀ ń lò wá ń sábà bí ìdùnnú fóònù náà kọ́ máa rántí rọmọbọ́ọ̀nù yìí dùnnú pípẹ́ ọlọ́run ló sọ yìí láti sọ ohun dẹni tóun ó ti máa fẹsẹ̀ ń rìn torí pé wọ́n ní tó bá pẹ́ kó súnmọ́ kó làbígbé lọ ọlọ́run mẹ́jọ làbígbé lọ sọ ẹ jẹ́ ká gbìyànjú a dẹ̀ sọ fún wa pé nínú mẹ́wàá kan yìí náà nínú téèyàn máa ṣe púpọ̀ ìtọrẹ àánújẹ́ kan bẹ̀ nínú mẹ́wàá kan yìí ní Ramadan kọ́lọ́n kó bọ ẹnì kọ̀ọ̀kan wa kó bọ̀ wá láti rí rahmatu ya rahman rahim. iṣẹ́ mọ́tàláṣí wa náà kò dúró zero five one nine nine three four four five nine GT bank kọ́lọ́n kó bọ̀ wá láti rí subhanakallahumma bihamdik.